aládìpẹ̀lẹ̀ ẹ̀sán rere ọba tí ó ní ká máa sẹ̀mí dọjọ́ tòní tó sì tún fún wa ní àǹfààní àti ilẹ̀ kójọpọ̀ nínú masláṣí alápẹ̀lẹ̀ láti tẹ̀síwájú nínú tafsiri alkùránì alápẹ̀lẹ̀ nínú suratul nisa ní ìjọ́kò tó síwájú si adúó lórí ọ̀rọ̀ lọ́wọ́ bá ọba alékiọlá sí ń se àlàyé nípa ìwà àwọn mùnáfíkì tọ́lọ̀bá ní àlẹ́dínà ìtàrọ̀bọ̀só nàbí kù inú wa wọn náà ni pé wọ́n retí tí ọ yín tí ìṣẹ́gun bá bá yín wọ́n sẹ̀rí padà wá sọ́dọ̀ yín pé ṣe báwọn ń bẹ pẹ̀lú yín táwọn tí wọ́n kìí ṣe mùsùlùmí tí wọ́n bá ṣẹ́gun lórí yín wọ́n lọ padà sọ́dọ̀ àwọn kẹfẹ́rí pé ara yín láwà ṣèṣì bá dáàbò bò yín àjẹ́ kápá àwọn mùsùlùmí ọkà yín bí ọlọ́bọ̀ọ́bọ̀ àlékí ọlá ní ẹ̀yìn olùgbàgbọ́ òdodo ẹ̀fọ́ kan balẹ̀ o. ọlọ́wọ́n bó ṣe ìdájọ́ láàrin ẹ̀yìn méjèèjì ń jọ gbìndẹ̀ alkiyama dájúdájú ọlọ́wọ́n bó ní fún kèfèrí láṣẹ yọrí lórí musulmi ẹlẹ́ni tí ọlọ́ọ̀bọ̀ bá lékẹ́ ọlá tó ṣe tẹ́síwájú بسم الله الرحمن الرحيم إن المنافقين يخادعون الله وهو خادعهم وإذا قاموا وإذا قاموا إلى الصلاة قاموا لا يراءون الناس ولا يذكرون الله إلا قليلا الله بابا عليك ولاني innal المنافقين يخادعون الله. ọ̀nà allah dájúdájú àwọn munafiki àwọn rúpa àwọn tọ́lọ̀ wọn bá jẹ ni wọ̀húwà kọ̀ọ̀dí ọ̀hún wọn ò sì máa pé ọlọ́run ọba dẹ wọn lẹ́kẹ̀ẹ́ ni wọ́n ìdá kọ́mù ìlọ̀sọ̀lá tí wọ́n bá dìde pé wọ́n fẹ́ kírun kọ́mù kùsáàlà wọ́n dìde lẹ́n tó jẹ́ pé ara rẹ̀ ọ̀yá sínú tó fẹ́ kí yọ̀rọ̀ una nas kí wọ́n kàsá sí iṣẹ́ ẹ̀sẹ̀ àrími náà ní jẹ́ wọ́n lọ kírun káwọn èèyàn sáré páwọn náà bẹ́ mọ́síláṣí wàlá ẹ̀dùkúrú láha ilà kàlílà wọn kì í rántí ọlọ́run ọba nínú sẹ̀mí wọn ẹni pé àsìkò wọn kà fi lọ mọ́síláṣí nìkan wọn fi sí ẹ̀nà tí ọlọ́run ọlọ́mọ ọba àlékí ọlánú ayáì ń sọ fún wa pé dájúdájú àwọn mùnáfíkì yìí àwọn rò pa àwọn ìtọ́lọ̀ wọn bá jẹ ni nítorí pé kí ni àwọn náà jọ dúró ń sáfù mùsùlùmí ni àwọn náà jọ kírun pẹ̀lú mùsùlùmí ni gbogbo tí mùsùlùmí ń se mùsùlùmí ó rí wọn nù àwọn rúpa àwọn tọ́lọ̀ wọn bá jẹ ni ọlọ́ba ni wọ́n wọ́ xọ́dírùhùn gbọ́lọ̀ xọ́dírùhùn ní ògidì lárúbáwá tá a bá fẹ́ tu á ní pé ọlọ́run ọba táwọn náà jẹ ṣùgbọ́n ọlọ́ba kì í tẹ̀ nìkan jẹ àwọn olùmọ́ni gbọ́lọ̀ xọ́dírùhùn ń túmọ̀ sí pé ọlọ́run ọba dẹ wọn lẹ́kẹ̀ẹ́ ń táwọn ń se ọlọ́run ọba máa mà lọ́wọ́n lára ọlọ́run ọba ò tètè mú wọn lé ayé ń bì táwọn ọmọ àrò lọ́kàn wọn ni pé ti ṣe àṣegbé o èyí tí ó yá wọn lẹ́nu náà níjọ wọn bá dìde níjọ gbẹ̀ndẹ̀ alkiyama wọn wá rí pé àsáwọn ṣàṣegbé àṣepamọ́ láwọn ṣe gẹ́gẹ́ báwọn ṣe rò pé àwọn ọba jẹ́ ńlé ayé ń ọlọ́run ọba náà yóò dẹ wọn lẹ́kẹ̀ẹ́ tí wọ́n fi máa rò pé àwọn ti mú jẹ àwọn ti se ń tọ́jẹ́ pé ọlọ́ọ̀bọ̀ ọba àlékè ọlẹ́wò lè mú àwọn ọlọ́ọ̀bá sì ti bá wọn pèsè rẹ̀ lẹ̀ dájúdájú ọlọ́wọ́n bó mú wọn jẹ́ ọgbẹ̀ndẹ̀ alkiyama ọlọ́ọ̀bá wá ní inú ròyìn wọn wà ìdàkọ́mú ilẹ̀ sọ́láti tí wọ́n bá dìde ipa wọn fẹ́ kírun kọ́ọ̀mù kùsàálà wọn ó dìde lẹ́ńtọ́ jẹ́ pé ara wọn ọ̀yá sírun náà bí ìgbà túláàsì wọn ni ara wọn ọ̀yá sírun náà anabi sallallahu alayhi wa sallam anabi ni inna akala sala ala almunafiqin al'atama wa subh anabi sallallahu alayhi wa sallam ni àwọn àrùn méjì kan wá tọ́ jẹ́ pé in ló tóbi jù lọ́kàn àwọn mùnáfíkì ìmọ̀ ni wọ́n la gbà àkọ́kọ́ nù rẹ̀ aláàtàmà irun ìṣá ẹlẹ́ẹ̀kejì irun àṣùbà àwọn olùmọ́ni kí ló dé tí irun ìṣá fi máa ní wọ́n la torí pé àsìkò tí ẹ̀dá ṣiṣẹ́ lọ látàárọ̀ tí ó padà délé tó ti rẹ́ ni tí ẹ bá sẹ́ńtì mánì rẹ̀ gúnrégé bọ́yá ni ó fi lè jáde lọ kírun jama bí wọ́n ti kírun jama èyí tó fi jẹ́ pé àwọn mùnáfíkì dájúdájú wọ́n yìí jáde lọ kírun ànábì ni ó wúwo lẹ́mìí wọn ó tóbi ìntì máa ní wọn láàánú ẹlẹ́ẹ̀kejì ọ̀nà ni àsìkò àṣùbà torí pé déédéé gbà náà lẹ̀yìn ń gbádùn òun lọ nítorí délé ìrún tí káwọn mọ̀náfíkì ẹ̀dá láàjù náà nu méjèèjì àwọn olùmọ́ni ìntọ́fà tọ́lọ́ ọba tó fi mẹ́nu ba àwọn àsìkò wọ̀nyí abita nebi sallallahu alayhi wa sallam fi ló tóbi lẹ́nu wọn torí pé wọn ò kí ń torí tọ́lọ́ ń tẹ́lẹ̀ náà nítorí délé àsìkò òkun ní àsìkò méjèèjì àṣùbá ilẹ̀ ò tí mà dáadáa ìṣá òkùnkó ti kù alẹ́ ti ṣe bí wọn jáde gan kò sí ọ̀pọ̀ ọgbà wọn ò lè fura sí wọn pé ah, lágbájá wa lágbájá wà sáwọn ń kírun ni tọ́lọ́wọ́n bá sọ pé yòrọ̀ una nasa àwọn ń kírun ni tẹ́lẹ̀ náà káwọn èèyàn ó lè bá rí pé wọ́n ń kírun kì í ṣe torí tọ́lọ́ wọn fi jáde mọ́ṣáláṣí kírun torí kí wọ́n lè bá rí wọn pé wọ́n kírun nítorí di eléyìí irun àṣùbà ìran ìṣá àsìkò ní tọ́jẹ́ pé kìí ṣe bí àsìkò wà tọ́jẹ́ gbogbo tí wọ́n bá tí wọ́n bá tí wọ́n bá ti ta gbogbo àwọn nǹkan mọ́lẹ̀ ojú ọmọ ríra wọn láti nígbà náà inú òkun wọn máa kírun tálẹ́ bá ti sú ìwọ̀nba tí wọ́n rà fi rínà díẹ̀ náà ni ó lè mọ́ pé ta lọ́wọ́ ta ni ọ̀wá nítorí délé ọjẹ́ àwọn àsìkò méjì táwọn fi ṣe kí ni o tí wọ́n fi bora wọn lọ́kàn wọn pé àwọn dáàbò bora wọn kò sẹ́ni tó lè ra wọn ṣùgbọ́n ìpáyà pé wọ́n máa lè rí à túláàsì ni ó mẹ́rin omi jáde àmọ́ ọkàn àwọn ìfẹ́ kí irun magre irun ìṣá àti irun àṣùbà yẹ bá nàbí sọlá àìsílẹ̀ máa ṣe sọ ọlọ́ọ̀bá ní yọrọ una nas àwọn ń kírun kí wọ́n lè bá fi àwọn èèyàn pa àwọn kírun ni o ṣùgbọ́n wàláyà kúrú náà láha ìlà kàlílà wípé wọ́n wá sẹ́rántí ọlọ́run àyàfi ní àsìkò díẹ̀ àsìkò gba wọn á kírun àti àsìkò tí wọ́n bá jáde nínú òrùn náà àsìkò díẹ̀ làwọn fi rántí ọlọ́run ṣé mùsùlùmí gbogbo sẹ́mi rẹ̀ ń fi rántí ọlọ́run ni gẹ́bí yálà wa aisha rọ́dí allahu ta'ala anha tọ́lá nàbí sallallahu alayhi wa sallam gbogbo sẹ́mi rẹ̀ gbogbo àsìkò tá nàbí bá bára rẹ̀ ànàbí àmọ́ rántí ọlọ́run yẹ́tukuru aw fi kulli ahwalihi ṣùgbọ́n àwọn munafiki ọlọ́run ọba ní wàláyé kuruna allah ilà kàlílà àwọn iṣẹ́ ìrántí ọlọ́run ọba àfi ní àsìkò díẹ̀ torí pé wọn ò ní máàní tó gún régé pẹ̀lú ọlọ́run ọba náà wọn ò sì máa sẹ̀sìn ọlọ́run pé torí pé wọ́n nífẹ̀ẹ́ ọlọ́run kìí ṣe torí ẹlẹ́wọ̀n làwọn fi ń sẹ́sìn àwọn ń ṣe nítorí ọmọ ẹ̀dẹ́ ènìyàn káwọn èèyàn ò lè bá ní wọ́n ṣe é nítorí ìdí ẹlẹ́ tí wọ́n bá wà lọ́dọ̀ àwọn èèyàn bí àwọn èèyàn wà wọ́n ó ṣètọ́lọ̀ wọ́n ó jẹ́ káwọn èèyàn ọmọ bá wọn ṣètọ́lọ̀ nígbà wọn bá ti kú òǹbí táwọn èèyàn ó ti máa wò wọn àbí tí wọ́n máa tẹ́tí pé ṣé wọ́n ṣètọ́lọ̀ àbí wọn ò ṣètọ́lọ̀ tí wọ́n rántí ọlọ́ àbí wọn ò ní rántí ọlọ́ bá mọ́ o yapa sí tọ́lọ́ wọn bá fi pa àwọn òdodo láṣẹ ọlọ́wọ́n bá ní ní ìrántí tọ́pọ̀ ìrántí tọ́pọ̀ ni ẹ máa rántí ọlọ́run ọba àsẹ́ntí rántí ọlọ́run ọba lásìkò díẹ̀ inú sẹ̀mí rẹ̀ ọ fara ju àwọn mùnáfíkì o ìdílé tọ́lọ́ba nígbà tí ń yí àwọn ẹni rẹ̀ oníwà dákìrì náà láha kàfíìrán wà dákìrán àtàwọn ẹni tí wọ́n ń sẹ́rántí ọlọ́run ọba lọ́pọ̀lọpọ̀ lọ́kùnrin àti lóbìnrin. wọn a máa rántí ọlọ́wọ́n ọba ní gbogbo ògbà gbogbo sẹ̀mí wọn kún fún ìrántí ọlọ́wọ́n ọba ni eléyìí wa mùsùlùmí ṣùgbọ́n o wà láyé illa láha ilà kàlílà àfàsìkò díẹ̀ ìní wọn rántí ọlọ́wọ́n ìgbà wọn bá wà láàrin àwọn èèyàn ìní wọn rántí ìgbà wọn bá dé ìní o ọba ọba ọlá ni eléyìí wa sọ́lọ̀ wọn bá sọ fún wa nínú àwọn ááyà tó kọjá pé yàtàrọ̀bọ̀ súnà bí kù àwọn ẹni tí wọ́n ń retí tí ó ṣẹlẹ̀ sí yín tí dáadáa bá bá yín wọ́n làwọn náà ń bẹ pẹ̀lú àwọn olùgbàgbọ́ òdodo tọ́ba jẹ́ kẹfẹ́rí lọ sẹ́gun wọ́n sáré lọ bá àwọn kẹfẹ́rí pé tiwa láyé títí yín làwọn náà ń se èwo wọn wá ń se ń bẹ̀ nù méjèèjì àwọn ẹni tí wọ́n ń se lè ṣe àárín àwọn yahudi àti kẹfẹ́rí láàká wọn kú ni tàbí àárín àwọn mùsùlùmí ọlọ́bọ̀ọ́bà alẹ́kẹ́ọ́lá ní nam. مذبذبين بين ذلك لا إله ومن يضلل الله فلن تجد له سبيلا الله أبو عليك ولاني مذبذبين بين ذلك أوان wọn ò jẹ́ olùgbàgbó òdodo wọn o si jẹ́ keferi pọ́nbélé ojú méjì tí se ó jẹ́ wà ní ipò kan tó pé awon gun se torí pé àwọn ń se eŋti lọ́kàn wọn àwọn lérò pé àwọn wà láàrin ni èyí tó bá ti sẹ́gun ìlàwọ́ pè ní tiwọn alọ́ba ni láìláha òlà wọn ò sínú àwọn ilé òun ò sínú àwọn olùgbàgbọ́ òdodo wà láìláha òlà wọn ò sínú àwọn kẹfẹ́ dínà torí gbogbo ohun tí wọ́n ń se fáwọn yahudi tí wọ́n ń sọ̀rọ̀ àṣírí mùsùlùmí fún wọn kò ti torí bẹ́ẹ̀ káwọn yẹ̀hújú káwọn kọ ara wọn o àwọn sì ń wọ́n pé àwọn mùsùlùmí làwọn ilé wọn kàn rán wà lọ ni wọn sì jẹ́ mùsùlùmí wọn ti jáde kó nu ìsìláàmù díẹ̀ bọ́lá ọba ti sọ fún wa nínú suratul hashir mahum minkum wala minhum àwọn ọ̀jẹ́ ara àwọn mùsùlùmí wọn jára àwọn yahudi torí pé gbogbo tí wọ́n ṣe tí wọ́n ń lọ tásìrí mùsùlùmí fáwọn kẹfẹ́rí tí wọ́n gba ọlọ́run ọba gbọ́ lòdòdó lọ́kàn wọn eléyìí ti mú wọn jáde kónú ìsìláàmù wọn ò bá àwọsọ ìsìláàmù wọn ò bá jẹ́ òkọ ìsìláàmù lọ́dọ̀ ọlọ́run àwọn eléyìí ṣe mùsùlùmí wọ́lá minhum wọn ò sì jẹ́ ara àwọn kẹfẹ́rí ìyẹn ní pé kẹfẹ́rí ò ní káwọn kún wọn wọn ò ní karú àwọn ẹni bẹ́ẹ̀ kára wọn gbogbo tó lè wo ṣe lọ́dọ̀ àwọn náà mùsùlùmí láwọn ń kà kún nítorí ìdílé ọlọ́ọ̀bá ní àwọn ilé bí ìgbà tó jẹ́ pé wọ́n ti pòfo wọ́n sì ti pàdánù ọ̀nà méjèèjì mùsùlùmí ti ń jọ́sí fọlọ́n kí ni wá ẹ̀bí bí ó ṣe rójú rí ọlọ́ọ̀ àwọn ti sọ yún un wọn ò lè rójú rí ọlọ́ọ̀ torí wọn dáàrin àwọn mùsùlùmí kẹfẹ̀rí tí ò ṣe tọ́lọ́n bó ti lè wọ́ jẹ́ èdè ìsàrònú bó ní dáadọ́ ó ṣe máa jẹ́ tòun tọ́ba inclin ara rẹ̀ sára pátì kẹ́yìn tí ń rò pé tó wọ́n jẹ́ lérè ilé ayé náà ni àwọn amúnáfíkì ò lè jẹ léhùn torí pé gbogbo tí wọ́n ṣe àwọn kẹfẹ̀rí ó tún kà wọ́n kó pàwọn ilé ò tí jẹ tiwa ọlọ́ọ̀bá ni mùdábùdàbí nàbáyìnà dálíkà wọ́n wá ń yí ká láàrin méjèèjì ayàtàrọ̀ dàdú nà bẹ́ẹ̀ na haúlá ìwà haúlá tí wọ́n bá yí lọ bí wọ́n yí lọ bí tí wọ́n bá yí lọ bí wọ́n yí lọ bí ọlọ́bọ̀ bá lè kí ọlá ní láìlá haúlá àwọn òdúró kí wọ́n ṣe kan kí wọ́n máa jẹ́ mùsùlùmí pọ́nbélé wà láìlá haúlá wọn ò sì jẹ́ kéfèrí táwọn kéfèrí náà pọ̀ ara wa wọn wà ṣùgbọ́n lọ́dọ̀ ọlọ́run ọlọ́ba ti mọ̀pọ̀ tó tó wọn sí sí lọ́dọ̀ ọlọ́run inú kọjá múmìnì ni àbí kọjá kéfèrí ìyẹ́ tó ọlọ́ba fi sọ fún aná àyàtà kà kọjá pé iná láha jamiul munafiki na wal káfìrí na fi jahannama jami'a lọ́dọ̀ ọlọ́run gbogbo wọn náà lọ́lọ́ọ̀bọ papọ̀ sínú náà o kò rújú lọ́dọ̀ ọlọ́run kìí ṣe pé lọ́dọ̀ ọlọ́run ṣe kéfèrí ni wọ́n àbí wọn ṣe kéfèrí ọlọ́ọ̀bá mọ̀ pé kéfèrí ni wọ́n dé lọ́ba fi òun ọ̀pọ̀ àwọn pọ̀ àwọn àtàwọn kéfèrí ọjọ́ mọ̀ gbénu náà jahannama ni ṣùgbọ́n láyé ń bì ẹn tó jẹ́ kéferì táwọn kéferì mọ̀ ń kéferì ebi tá ń fa ní kaba dé táyé wọn fún ẹ̀yin mùnáfíkì kò lè kàn yín torí páwọn ò tí ì yín kún ara wọn ọlọ́ọ̀bá ni wọ́n mọ̀ yóò délé ńlá ẹ̀rẹ́ tọ́lọ̀ wọn bá bá sọnù tọ́lọ̀ wọn bọ̀ ọ̀fọ̀nà má falẹ́ńtẹ́jìdàlọ́hùn sẹ̀bìlà gbogbo ògbìyànjú rẹ̀ o lè rẹ tí ọ fọ̀nà o o torí pé kí ni torí pé kọ̀ọ̀rán tí ọlọ́run ó ti gbàgbé ara rẹ̀ ọlọ́wọ́ ọba àlékiọlá ọlẹ́ntọ́lọ́wọ́ ọba kádàrà pé kò lè mọ̀nà àṣewọ́tọ̀ ọmọnà kì í ṣe mímọ̀ àṣẹ rẹ̀ ọ̀yà dúpẹ́ ọ̀yà apírísíétì ọlọ́run ọba tó fi ọmọ náà ẹwà àwọn ilé wọ́n ń kírun ní mọ́síláṣí ànàbí fa wọ́n jókòó níbi tánàbí ti ń káwọn èèyàn lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n wọn gbọ́ lọ́wọ́ ọba gbọ́ ẹ máa wò fótó tó lè ṣùgbọ́n wọn gbọ́ lọ́wọ́ gbọ́ ìdí ni ti apákanú àwọn sahaba níbi ń sọ nígbà táwọn kan jẹ́ àrán pé ah ẹ̀yin sàábà ẹ̀yin lẹ́ ẹ̀njọ́ ìjò kai ìbáṣepá wa náà sí wa láyéláyá nàbì ni kai wọ́n sàn jẹ́ wa hmm. ọlá tètè máa ń dáwọ́ máa fàdúrà lọ́hù bí ibà ọ̀dọ́kùnrin àlàbà ẹ má ṣe máa jẹ̀rán tọ́lọ̀ wọn bá fi fáwọn kan lórí àwọn kan ọlọ́run ọba máa má sàwọn kan lóní wọn máa jẹ́ sáàbí ẹ má máa wọ́pẹ́ ah, ká wa náà wà ń bẹ́ẹ̀. ó nítorí pé àwọn kan máa jókòó pẹ̀lú annabi tí wọ́n jẹ́ ìtẹ́lẹ̀ náà ní àwọn mọ̀náfíkì nù pẹ̀lú annabi làwọn náà wà wọ́n sì jẹ́ ìtẹ́lẹ̀ náà olóòtí mà bọ́yátọ̀ ọba wà láyé ń gbà náà irú wọn lọ bá jẹ́ ìyẹn ní pé ibò tọ́lọ̀ ń gbé ọ sí ní ìsìn máa gbàdúrà pé kọ́lọ̀ wọn bó jó ọ ètò sí kókó nù torí annabi sallallahu ó jókòó pẹ̀lú anabi ẹlòmíì nù wọn jọ rìnrìn àjò pẹ̀lú anabi ẹlòmíì nù wọn kọ́dà nù ilé anabi wọn wọ̀ wọn jọ kírun pẹ̀lú anabi àwọn míì wọn jọ se gbogbo iṣẹ́ tí wọ́n se pẹ̀lú anabi ṣùgbọ́n wọn ò se nítorí tọ́lọ́hún wọn ò se nítorí tọ́lọ́hún ẹlẹ́ẹ̀kẹta nínú tí irú àwọn aya ń tọ́ka sí nípa àwọn àwọn mọ̀nàfíkì tọ́lọ́ọ̀bá lóhùn sọ wọn nù ó ní pé àǹfààní kan tí jẹ́ kéèyàn ọ̀bọ wájú ọlọ́run òun náà ni pé kọ́ ọ tẹ̀lé òjíṣẹ́ ọlọ́run ọba tọ́lọ́run ọba rán sí ọ ọ̀rọ̀ pa àkànjọ wà kò tí ì tó o tọ́lá àwọn mọ̀nàfíkì jọ kírun pẹ̀lú ànẹ́bí ṣùgbọ́n wọn tẹ̀lé ànẹ́bí lòdòdó ìdánẹ́bí ni wọn ṣe kí wọn ń ṣe nítorí ìdílé ìmọ̀ jẹ́ pàwọn pera wọn lẹ́yìn tí ń bẹ pẹ̀lú ànẹ́bí ọgbà wọn là ilé ti sẹ́kọ̀ọ́ islam ibùdó tẹ́mi rahimahullahu ta'ala wọ́n ní gbogbo àwọn nábì tọ́lọ̀wọ̀n bá rán pátá gbogbo òjíṣẹ́ tọ́lọ̀wọ̀n bá rán kò sójíṣẹ́ kan tọ́lọ̀wọ̀n bá ní in táwọn èèyàn rí ó ṣe tí wọ́n fi rí ọ̀nà ọlọ́run náà ni pé kí wọ́n máa yín kí wọ́n máa láǹbẹ̀ pẹ̀lú rẹ̀ kò sí o gbogbo wọn pátá tọ́lọ̀wọ̀n bá ní wọ́n fi là òun náà ni pé kẹ́ ẹ tẹ̀lé àwọn òjíṣẹ́ wọn kẹ́ ẹ ṣe tí wọ́n ní ẹ ṣe kẹ́ ẹ jìnà sí tí wọ́n ní ẹ jìnà sí. Si eléyìí ń jẹ́ pé èèyàn jẹ́ ọmọ lẹ́yìn òjíṣẹ́ kan ní tòótọ́ kọlọ̀bọ sàmànà wa ọlọ́ba wa pe àwọn olùgbàgbọ́ òdodo ọ̀pá kéèsì wọn kí wọ́n mọ̀sẹ̀ wùwà tó jẹ́ káwọn kẹfìrí ọ̀bára wọn nínú ipò yìí o tí wọ́n sọ àwọn mùsùlùmí nù tọ́jẹ́ pé kẹfìrí làwọn gbarùkùtì kẹfìrí làwọn ó dì máyà kẹfìrí làwọn ó mú lọ́rẹ̀ kòríkòsùn ọlọ́ba pa kéèsì àwọn olùgbàgbọ́ òdodo pé wọ́n gbọ́dọ̀ síbẹ̀ o ọlọ́wọ́n bá يا أيها الذين آمنوا لا تتخذوا الكافرين أولياء من دون المؤمنين نعم أتريدون أن تجعلوا لله عليكم سلطانا مبينا الله أبو عليك يا أيها الذين آمنوا lẹ́yìn ìgbà mo ti ròyìn fún yín nípa àwọn mùnáfíkì tí mo sì sọ wá wọn fún yín ọlọ́ba ni mo pẹ̀ yín olùgbàgbọ́ òdodo láti tẹ́kìdùl káfìrí na áwùlíyá àmìndù ní mùmìnì ẹ má se mú àwọn kẹfẹ́rí ní ọ̀rẹ́ koríkòsùn ní ọ̀rẹ́ mulẹ̀ mìndù ní mùmìnì yàtọ̀ sáwọn olùgbàgbọ́ òdodo ẹ má se mú wọn lẹ́nu tó jẹ́ pé àwọn náà wọ́n jà lásìrí yín tẹ́ nífẹ̀ẹ́ wọn ju olùgbàgbọ́ òdodo lọ tó jẹ́ pé àwọn olùmọ́ni wọ̀ múná sọ̀rọ̀ tìhìn tó jẹ́ pé àwọn lẹ́yìn ọmọ sa láti lẹ́yìn fún pé kí wọ́n sá sẹ̀gùn kí wọ́n sáwọn yìí ni kò sí tó fẹ́ kẹ́yìn níbi tó ti jẹ́ pé àwọn mùsùlùmí wọ́n fẹ́ se kí ni o ìní wọ́n fẹ́ jẹ níyà àwọn mùsùlùmí wọn fẹ́ kóbá wọ́síkọ̀tì fíhìn kọjá àwọn lẹ́yìn fọkàtẹ̀ àwọn ni ẹ̀yìn ní trọ́stì sí ọlọ́balẹ̀ gbọdọ̀ síbẹ̀ ọlọ́bọba àlejò ọlá ní kí ló dé tó ń fi kìlọ̀ fún wa ọlọ́ọba ní nǹkan àyà lẹ́nu sẹ́yìn olùgbàgbọ́ òdodo àtúrí dúnà à ń tẹ́jà alóríláyà aleikum ah sultana sẹ́ẹ̀fẹ́ kẹ ṣiṣẹ́ tí ó fi jẹ́ àwíjàre lọ́dọ̀ ọlọ́run ọba kó fi lè fi àjẹyìn ni ẹ justify ìyá ọlọ́run ọba lórí yìnyín torí pé tẹ́ ẹ bá ti ṣe bẹ́ẹ̀ dájúdájú bí ìgbà tẹ́ ẹ sọ fọ́lọ́ pé a ṣe tán ìwọ ọlọ́run ọba tó bá wọ̀ fi àjẹ wa tọrọ ọlọ́run bá ti lọ́ọ̀ ẹ̀ gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ ìdí ni tọ́lọ́ ọba fi sọ fún wa ní alukọ̀rán ọlọ́wà ni látàjì tó kọ́ọ̀mọ̀ yìí nínú bíláì wọlé omi àkírí wa dúnà man hajjalláha wa rasúlà wàlọ́kánu àbá ahùn au abùnà ahùn au ìkùwánahùn au àṣírọ́tahùn ọlọ́wà wà lékè ọlá ni ó lè rí o inú àwọn ẹni tí wọ́n ń pera wọn lólùgbàgbó òdodo ó lè rí inú olùgbàgbó òdodo tó jẹ́ pé yìí dúnà man hajjalláha wa rasúlà tí ọ ma ní ìfẹ́ ìfẹ́ ànídénú ìfẹ́ ẹni tó jẹ́ pé yóò ha dúnà láhàwà rasúlà wọn kọtọ lọ́wọ́ ọba tó jíṣẹ́ o ò lè rínú olùgbàgbó òdodo tó jẹ́ pé yóò ma ìnífẹ́ ànídénú fún ẹni tí ọkọtọ lọ́ àti tó jíṣẹ́ rẹ̀ ọlọ́ọ̀bá ló ní rínú àwọn olùgbàgbó òdodo kọ́dà jẹ́ pé kọtọ ọba aw abuna ahun abomati tí binu bí nú aw aṣirọtahun aw ikuwanahun tàbí àwọn ọmọ ẹ̀yà wọn aw aṣirọtahun tabi extended family won ebi wọn yani ni pé igba ìgbà tẹ́lẹ̀ wọn bá ti tẹ́tọ́lọ́ ati tòjíṣẹ́ rẹ̀ ti ogba islam ẹ relate pelu rẹ̀ ni with limitations with limitations tori pe. ìsìláàmù ẹ̀sìn kan tó jẹ́ pé ọgbọ́lá fún pa jẹ́ ọmọ ìyá ìsìláàmù jẹ́ pé ju ajẹ́ ọmọ ìyá alájọbí lọ tí ìsìláàmù bá ti pa wá pọ̀ ìǹtọ́ pa wá pọ̀ ọlágbára ju gbogbo nǹkan míì tí ó pa wá pọ̀ lọ tí ìsìláàmù bá sì ti yà wá ọlágbára ju gbogbo nǹkan míì tó pa lọ tẹ́lẹ̀ tí ìsìláàmù bá ti lè pa gbogbo nǹkan míì tó pa kò lè le tó gbà tí ìsìláàmù bá pa ọlọ́ọ̀bá láwọn ẹni tí wọ́n jẹ́rọ àwọn ẹni bẹ́ẹ̀ tọ́jẹ́ pé tọ́lọ́ àti tòjíṣẹ́ rẹ̀ ló múmú láyà àwọn irú àwọn ẹni bẹ́ẹ̀ ọláìkà kátàbà fi kòlóbi himul iman ọlọ́ọ̀bá ní irú àwọn ilé lọ́lọ́run ọba ní kí lọ́kọ̀ ìmánì sọ́kàn àwọn ìmánì ráyè ìjókòó lọ́kàn àwọn tọ́jẹ́ pé tọ́ba nífẹ̀ẹ́ yìí onífẹ̀ẹ́ rẹ̀ nítorí tọ́lọ́ ni ìdí ìta nàbí àwọn nǹkan mẹ́ta kan wà man kunna fihi wajada bihinna halawatal iman ẹnti àwọn nǹkan mẹ́ta yìí bá wà lára rẹ̀ yóò gbọ́ àdùn imani yóò gbọ́ àdùn imani nínú sẹ̀mí rẹ̀ aláwọ̀kọ́nu rẹ̀ an yakuna allah wa rasulahu an yakuna allah wa rasuluhu ahabba ilayhi mimma siwahuma. huma kọjẹ́ pé ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ ló nífẹ̀ẹ́ ju gbogbo nǹkan míì lọ. ẹlẹ́ẹ̀kejì ayu ibalmar lila kọ́ ọ fẹ́ràn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ọ fẹ́ràn rẹ̀ nítorí nǹkan kan àfi torí tọ́lọ̀ ó nífẹ̀ẹ́ rẹ̀ torí pé ń ṣe tọ́lọ̀ kí ló dé tó fi bá alágbájá rẹ̀ torí pé ẹni ọlọ́ni kí ló dé tó fi fa alágbájá mọ́dọ̀ torí pé ẹni ọlọ́ni kí ló dé tó fi jálágbájá la láṣìírí rẹ̀ torí pé ni ọlọ́run ni à ń sì sọ pé ni ọlọ́run based on human assessment inú tó hàn sí ọ mọ́jẹ̀ kọ́ ọmọ ìgbẹ́ ta lọ́mọ tí ń se nípa mọ́ ńgbà tó ti mọ̀ ìwọ àṣẹ́sì ẹ̀ pẹ̀lú tó fi mọ́ in tí ń se nípa mọ́ fi ilẹ̀ láàrin rẹ̀ àtọ́lọ̀ in tí wọ́n mọ́ nípa rẹ̀ lálẹ́ òfin ṣèdájọ́ ilé ìlẹ́lẹ́kejì ẹlẹ́kẹta anabi sallallahu alayhi wa sallam ni wa yarji ilal kufur kama yakara an yukdaba fi nar kẹyìn ọjẹ́ tó kórira àti pé kó wọn jẹ́ tó wùwá kẹfẹ́rí kọ́ máa bẹ̀rù kó kórira pé ọlọ́mọdé rí njọ́ kẹtí wọn àjẹ́ tí ó ṣe ìsìláàmù mọ́ gẹ́gẹ́ bí ẹ̀dá ń ṣe ń bẹ̀rù kó wọn bọ́ sínú náà anabi ni ẹ̀ńtí mẹ́tẹ̀ẹ̀ta ẹ bá papọ̀ lọ́kàn rẹ̀ yóò gbọ́ àdùn ìmá nínú sẹ̀mí rẹ̀ fẹ́ràn ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ ju gbogbo nǹkan míì lọ nífẹ̀ẹ́ yàn torí tọ́lọ̀ onífẹ̀ẹ́ rẹ̀ torí pé ń se tọ́lọ̀ bákan kórìíra àti padà sínú kẹfẹ́rí àbí kọ́ sínú kẹfẹ́rí gẹ́gẹ́ bó ń kórìíra pé kọ́lọ̀ wọn bọ́ sọ sínú kọ́lọ̀ dáàbò la tattakhidhu al-kafirina awliya min dunil mu'minin ẹ má se mú àwọn kèfèrí lẹ́ni fọkàntán ẹ má se mú àwọn kèfèrí ní ọ̀rẹ́ kòríkòsùn tẹ́ gbẹ́kẹ́lẹ̀ yàtọ̀ sáwọn olùgbàgbọ́ òdodo nu yín o inú àwọn áyà ta kà síwájú ọlọ́bọ̀ọ́bà àlékí ọlá ó fi yé wa pé yá ayọ̀ lẹ́dínà amànù látàtàkìdó bí tánàtà mìndóníkùn ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ gbọ́dọ̀ mú ẹn tí ó jẹ́ aláṣírí yín yàtọ̀ sínú yín o tọ́sẹ́ gbogbo àṣírí rẹ̀ ọ̀rọ̀ ọwọ́ rẹ̀ ló kò lé lọ tí ẹ bá sínú ọ gbọ́dọ̀ mú tí ẹ bá ti se mú mi ní o wọ́n ní láyé sẹ́yìn náà umar bin khattab radiyallahu ta'ala anhu ń gbàtọ̀ wá ní khalifa ìní ọ̀kanú àwọn gọ́vùnà rẹ̀ ọwọ́ aránṣẹ́ sí umar ipe ń bi tá a wà alárakùnrin kan expert ni ní secretariat issue ìtọ́ba jọmọ́ pé ká mójútó secretariat ká dọ́kúmẹ́ntì ká se báyìí ká se báyìí expert ni mo fẹ́ employ rẹ̀ gẹ́gẹ́ bí pa àbí secretary ni àbí tí wọ́n pè níbi ṣé ppa ní àbí tọ́jọ́ mọ́ bẹ́ẹ̀ tọ́wà personal torípọ̀ ọmọ sẹ́yìn nígbà tí lẹ́tà dọ́dọ̀ umar umar bin khattab radi allahu ta'ala anhu ni láíláí ọ̀gbọ́dọ̀ dán o láíláí ọ̀gbọ́dọ̀ dán o torípọ̀ lọ́wọ́ bá ní látẹ̀tẹ̀kìdó bitánata min dúnìkùn ẹ gbọdọ̀ mi pé ìní confidential secretary yàtọ̀ sí ẹ̀ńtọ́jú olùgbàgbọ́ òdodo torí pé dáúlà ni dáúlà sì yà pé dáúlà ìsìláàmù tọ́ba jẹ́ nǹkan míì tọ́pa wa àti wọn pọ̀ kò sí tó burú kò kí ló ń fi pamọ́ òfin kankan pamọ́ ṣùgbọ́n ọ̀gbọ́dọ̀ jẹ́ ń tí èsè mùsùlùmí ọwọ́ lọ rásìrì mùsùlùmí o ẹni tó mú ní confidential secretary bíi lápòjúwe ká ní ìjọ lásán ìjọ ìjọ mùsùlùmí barista káwọn mú lánàá wá ní secretary o confidential secretary wọn kì í fẹ́ ríkà làwọn wá mú sẹ́gbẹ́ nǹkan míì ti wọ́nù ṣùgbọ́n tá à ń bá ń sẹ́ńtọ́ jẹ́ gbogbogbò àwọn náà wà báyà wọn àánú panel wọn àánú eléyìí kò sí nǹkan kan ṣùgbọ́n tá a pè ní tiwa kí ìsìláàmù ní káwá ní ẹ̀ ń táàmù lọ́rẹ̀ kòríkòsò táàmù tí ọ̀dẹ̀ tí wọ́n máa ṣàkóso àṣírí ó kù díẹ̀ káàtó kámẹ́ntì ẹ̀sẹ̀ mùsùlùmí under ele le ó fi jẹ́ pé kèé se ń tọ́ bójú mu kèé se ń tọ́ bójú mu mùsùlùmí kọ́ jẹ́ pé lọ́ọ̀yà rẹ̀ aláṣírí rẹ̀ ṣe mùsùlùmí o wà láì kèé se ń tọ́ bójú mu torí pé àti tá a bá pọ̀ ọlọ́run ọba ní rọ́lókù ọlọ́run ọba ti sọ fún wa ńgbà tẹ́sí ti yà wá wọ̀dúmọ́ ànìtún ntí ọ jẹ́ ìnira fún yín láwọn ń wá o àti tí ọba ti rọ opportunity rẹ̀ mélòó mélòó tó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ mélòó mélòó tó ṣẹlẹ̀ bọ́lá kan sọ fún pé wà láì kọ́dà ọ̀pọ̀ nsàlẹ̀ dáadáa eh, eh, ẹ jẹ́ pé aláàjì honorable ọlọ entrust tí gbogbo dúkìá rẹ̀ ìjọba paná tó múná lọ báyìí ìdè ntí lọ́ọ̀yà bá lọ́wọ́ àná lọ́wọ́ tí lọ́ọ̀yà mọ̀ pé àwọn nǹkan míì wà tọ́jú pé ìyàwó rẹ̀ gan ọmọ nígbà tí ó sì ọ lọ́dọ̀ tiẹ̀. ta lọ́fà síbí wọn náà lọ kó lọ fún nítorí ìdí ẹlẹ́ ọlọ́ọ̀bá yín ní dónìlì mòmìnì ni yàtọ̀ sí mòmìnì abẹ́ ilé ló fi jẹ́ pé ọ̀ràn èèyàn lọ jẹ́ in every profession ọ̀ràn èèyàn lọ jẹ́ lórí mùsùlùmí kí wọ́n produce capable hands ọ̀ràn èèyàn lọ jẹ́ lópin ìgbà tá a bá ti fi lẹ láwọn ẹni tí wọ́n qualify láti take a profession kan tí mùsùlùmí ní èdè rẹ̀ kìí ṣe nàmbà fẹ́ lọ́jẹ́ lórí wọn túláàsì nìkan lọ́n ṣe láwùjọ wa wọ́n lọ kọlifáì láti rí ìdí nǹkan báyìí tọ́fi jẹ́ pé mùsùlùmí òfin ní ní bùkátà sí kódìgbà abá employ services ẹ̀ ń tí èsè mùsùlùmí for the time being kó tó di páàrì á employ rẹ̀ one of nigeria mọ́mọ́ nìkan tó jẹ́ pé ọmọ nigeria bíi ní jọ́sìn náà medical doctor ni some years back be twenty years saudi lọ́wà kẹ́sì ṣe mùsùlùmí because wọ́n ní the services rẹ̀ ń gbà náà ṣùgbọ́n náà yàn lọ́jẹ́ lórí wọn pé kí wọ́n máa work towards pé kí wọ́n provide mùsùlùmí tó lè sáàbù wọn ọ̀ràn yàn lọ́jẹ́ lópin ìgbà tí a bá ti ní mùsùlùmí tó lè sáàbù purpose yẹn èèwọ̀ lọ́jẹ́ kẹ́ ẹ mú mùsùlùmí àbí kẹ́ ẹ mú kéfèrí rọ́pò mùsùlùmí especially nínú àwọn tó jẹ́ pé confidential issues ni lápẹjú ẹ̀ tọ́jọ́ mọ́ legal issues àwọn èèyàn ọmọ fún sọ aláṣìírí ẹ gbọ́dọ̀ produce mùsùlùmí torí pé yes àsìkò tá a bára wa ni ìtọ́jọ́ mọ́ health ètò ìlera ọ̀ràn èèyàn lọ jẹ́ lórí àwọn mùsùlùmí kí wọ́n sì gbogbo agbára láti produce tí wọ́n need enough for their societies ọ̀ràn èèyàn lọ jẹ́ torí pé ẹ̀ntí ọ̀lọ́dọ̀ dókítà kò sí ní dókítà bá ní ó se náà ní ó se kọ́dà kó fún mọ́jẹ́lì yóò tún sẹ́pẹ́ ẹ̀sẹ̀ òǹsà yóò tún mú wàlá kò fún mọ́jẹ́lì kúkú mọ̀ gbogbo ilé ọwànú tó jẹ́ ọ̀ràn àyàn it's unfortunate pé ní àwùjọ tiwa la níbò míì ní sọ pé generally ilẹ̀ àwọn mùsùlùmí ètí ilé tuntun mọ́ ọ̀pọ̀ muslim communities even the minorities tẹ́bá study ìsẹ̀mí àwọn mùsùlùmí ní us yọ́yá yìí lẹ́nu bí wọ́n ṣe máa target pé kí la nídìí níbi tá à ń ti ń sẹ́mi profession wo la níìdì nítorí ìdílé agbọ́dọ̀ wá àwọn èèyàn tí wọ́n lọ sí yes a níìdì nǹkan báyìí inú ètò ìlera ta la ní gbàmí tá ní ìsinmi let's provide ours. wọn ò bá wa make twenty years plan ipe in the next twenty years o ìyá tí ń jẹ wá lágbọn báyìí kò ní jẹ àwọn ọmọ wa o torí pé ọ̀rọ̀ àmọ́ nàní ẹlòmíì kò lè ye tọ́ọ̀bá ka history kó orí ń tójú mùsùlùmí rí ńgbà wọn fi falẹ̀ ọ̀pọ̀ dáúlà ìsìláàmù tí wọ́n wo ibi tí wọ́n ti mú wọn nù wọ́n sọ̀rọ̀ alẹ̀ in many professions débi páwọn tí wọ́n kì í se mùsùlùmí fi dominate wọn kí wọ́n tó fura wọ́n ti dẹrọ àwọn tí wọ́n se mùsùlùmí torí páwọn dópẹ́ àwọn ò ní se kọ̀síntọ́ ìbáwọn ẹnìkan tí ń se kò sí nǹkankan lówó tá a mọ̀ san gbogbo dáwọ́lá tó bá fẹ́ sàṣe yọrí ọ̀gbọ̀dọ̀ níyì torí pọ́lọ̀ ọba ti pálásì mídúnì mùmìnì ọlọ́ọ̀bá ni àtúrídún náà ń tẹ́jà lólè láyé aleikum sultana mubina ṣe é fẹ́ kọ́lọ̀ wọn bó ní àwíjàre láti fìyà jẹ́yìn ni àwọn olùmọ́ni inú ìyà tí ó jẹ wọn. ẹ̀bọ́n pa àwọn bàtà ní sókè náà. ọlọ́ọ̀bọ̀ bá lẹ́kí ọlá ó ní àtòrídúnà à ń tẹ́jà alúlélàhì aláìkùn sultana mubina sẹ ẹ fẹ́ kọ́lọ̀ wọn bó ní àwíjàre tó fojú hàn gedegbe láti dẹ̀yìn ya apákan náà àwọn afọ́ ní tafsiri ńgbà tí ń sẹ tafsiri ayan ọlọ́run ọbọ̀ wà ní káwọn ọ̀tá yín tí wọ́n jẹ́ kéfèrè ọ̀padà wá borí lórí yín àwọn ọmọ ìjọba lórí yín o fayesta selonakun wọn ó sì pa yín rùn tí wọ́n bá ní stisol ọ ní pé ká ọ̀pùtì nǹkan ipe bí tẹ́ẹ̀ wà tẹ́ẹ̀ wà tẹ́lẹ̀ pẹ́ lágbà kò sẹ́ni tí ó burú yín mọ́ lópin ìgbà tó wá fi lè jẹ́ pé ẹ̀yin ò ní provide if you are independent of our kẹfẹ́rí ìyá ọmọ jẹyìn o ìyá ọmọ jẹyìn ọlọ́run ọba ó sì ṣe bẹ́ẹ̀ pé tọ́ àwíjàre wà kò sẹ́ni tí ó bí ọlọ́run ọba léèrè pé kí lóde tó fi ṣe ṣùgbọ́n kọ́lọ̀ ọba ó lè bá àjọba tí í ṣe àṣedọ́gba tí í ṣàlábòsì ó ti sọ fún yín tẹ́ ẹ bá ti ṣe bẹ́ẹ̀ ẹ̀yin lẹ ṣàtọ́ fàfúnra yín o tẹ ọlọ́run ó sì ń wòran táwọn kẹfìrí wá ń jẹ wá ń yà àtọ́fà yín ni o. torí pé ńgbà tó yẹ kí ẹsìn tó yẹ ẹsìn ẹkọ ọlọ́bọ̀ balẹ̀ tí ọlá ni. na fi dákìl asfali nínà nàrí wà na jẹ́dídà láhùn ọlọ́bọ̀ balẹ̀ tí ọlá ni tá a kìlọ̀ fún ti kọ́kọ́ àwọn fún wa. ọwọ́ aṣọ fáwọn olùgbàgbọ́ òdodo pé ìwà mùnáfíkì náà ni ká mú kéfèrí lọ́rẹ̀ẹ́ mùlẹ́ o ká mọ̀ jẹ́ bẹ́ẹ̀ ọlọ́ba wa tún rán wa létí dájúdájú sẹ́ra àwọn mùnáfíkì fidelkil asfali minan nar àwọn nìtẹ́lẹ̀ náà àwọn mùnáfíkì àwọn nìtẹ́lẹ̀ náà sẹ́yìn náà janna ama pepe ama larubawa ma sọ pé aljannatu darajat aljanna ọ̀pọ̀ lera wọn báyìí èyí tó wà lókè ju èyí tó wà ní ìsàlẹ̀ lọ ṣùgbọ́n anáàrù darakat iná èyí tó wà lókè lọ́sàn pẹ́rẹ́ jù ilẹ̀ lọ́wà èyí wà lókè èyí tó burú ju èyí wà lókè lọ. Lo èyí tó tẹ̀lé burú jù tó wà ní òkè rẹ̀ lọ títí tí ó fi dé nùnà tí ó fi dé sálẹ̀ àwọn olùmọ́ni iná seven steps ni àbí ranks ìsàlẹ̀ iná tí ń jẹ́ bottom ọ̀nà ni jahannam èyí tó pọ̀ lé tí ó burú tó jahannam òun náà ni làzọ́ kàlá ìnáhà làzọ́ nàzá àtàlìṣàwà wọ́n ni lẹ́yìn làzọ́ òun náà ni alhutama wọ́n máa dọ̀rọ̀ kàmà alhutama náà rúláhìl mọ́kàdà ètò tẹ̀lé náà ni náà sàáì sayasla sàíra lẹ́yìn náà òun lẹ́yìn náà ni hawiya òun ló kéré jù níbi ìyá fa umuhu hawiya wa ma adaraka ma hiya narun hamiya òun ni top nínú náà nínú náà òun lọ sán pẹ́rẹ́ jù lẹ́yìn hawiya èyí tó burú tẹ̀lé náà ni jahim lẹ́yìn rẹ̀ ni sa'id àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó fi kan jahannama nísàlẹ̀ ọlọ́ọ̀bá wa sọ fún wa pé inú jahannama fi dẹ́rkìl asfali inú jahannama wọn gan àwọn wọn fi tẹ́lẹ̀ náà jahannama. ìdí nìkan fi jẹ́ pé ẹgbà ọ̀rọ̀ wa látọ̀rọ̀ kan náà àwọn sahaba abdullahi bin umar radiyallahu ta'ala anhu ó ní inna aṣadda nasi adaban yawm al-qiyama al-munafiqun wa man kafara min ashabil ma'ida ó láwọn ẹni tí àwọn gbóná jújọ ọgbẹ̀ndì alkiyama oríṣi èèyàn mẹ́ta ni alákọ̀ọ́kọ́ tó jẹ́ pé tiwọn ló burú ju àwọn náà làwọn mọ̀náfíkì ọlẹ́lẹ́ẹ̀kejì mankafaramin ashabil ma'ida àwọn ẹni tí wọ́n se kẹfẹ́rí sọ́lọ̀ tí wọ́n gba ọlọ́run ọba gbọ́ inú àwọn ọmọ israẹli tọ́lọ́run ọba sọ da ẹni tébù kalẹ̀ fún ṣé wọ́n bá anabi musa wọ́n ní hali yastati rabbuka an yunazila alaina ma'idatan minas sama ẹ mọ̀ wọ́n mọ israẹli gbogbo tí wọ́n ń fẹ́ à ń fi oúnjẹ báyìí ọlọ́ọ̀bù ó se fún wọn à fi oúnjẹ báyìí ọlọ́ọ̀bù ó se fún wọn wọ́n sàn jẹ àwọn oúnjẹ ìgbanu oríṣiríṣi láti sẹ́mu ọlọ́run sì sọ ẹyẹ ṣíṣe ìkalẹ̀ dídín irú ètò wọn fẹ́ ńgbà ya wọn sọ fún anabi musa pé lannas bíra aláta àmì wahidin orí àwọn ò ṣe sùúrù àwọn ọ̀fẹ́ oúnjẹ oúnjẹ kan náà jọ́sí a máa sọ̀kalẹ̀ àwọn náà fẹ́ máa roko ẹ̀wọ̀ oúnjẹ ń sọ̀kalẹ̀ fún wa láti sáwọn tí wọ́n jẹun kí wá ní jáwa náà máa roko afẹ́ máa roko kọjá ní tá a fẹ́ làágbìn ọlọ́ọ̀bá ṣe bẹ́ẹ̀ fún wọn wọ́n jẹ gbogbo ilé tangbàtọ̀ ya wọn lọ bá musa pé sọ́lọ̀ wọn bá lè sọ má ìdàlédè larubawa ọyàtọ̀ sí tọ́wílà tọ́wílà ò ní pé ordinary table larubawa kún dáadáa tí wọ́n bá ní má ìdà dining table tó ń jẹ wá lórí rẹ̀ tí ó bá sóúnjẹ lórí rẹ̀ wọ́n ń pè ní má ìdàlédè larubawa wọ́n á lọ bá nàbí musa pé sọ́lọ̀ wọn bá rẹ̀ lè sọ dining table pẹ̀lú oúnjẹ lórí rẹ̀ pẹ̀lú nǹkan jẹun tó lè sọ kalẹ̀ láti sáma. kọ́lẹ̀ tẹkùláhà anabi musa ní ẹbẹ̀rù ọlọ́ ẹ̀yìn kìíní ní tẹ̀ ń tọrọ yìí ẹbẹ̀rù ọlọ́ kọ́lù nìrírò anna akúlẹ̀ وتطمئن قلوبنا ونعلم أن قد صدقتنا ونكون عليها من الشاهدين ọ̀nà ẹ̀ kéèsì nkankan afẹ́ jẹnu rẹ̀ kó sẹ̀ sọ̀kalẹ̀ kárí báyìí ká jẹnu rẹ̀ anáàkúlẹ̀ mi ha wọ́tọ́tùmá iná kòlóbùnà kọ́kàn wọ́n wá balẹ̀ pé ah ó tọ́lọ̀ nsọ̀ ń tọ́lọ̀ ah káì ah ọlọ́run lè ṣe bẹ́ẹ̀ lóòótọ́ nígbà tó ń sọ̀rọ̀ àlìjáná tó ń sọ̀rọ̀ àlìjáná kó sọ̀kalẹ̀ ká sẹ̀ kókó tẹ̀sí ẹ̀lẹ́ ayé ń bì wọ́n náà lẹ́mọ̀ à ń kọ́ wọn náà kó náà aléhà mìíràn ṣàhìdí àwọn ọmọ jẹ lẹ́rì torí a lè máa sọ fáwọn èèyàn gbà anabi musa anabi ọlọ́run lóòótọ́ ni torí pé ọ sọ dáínì tèbù tá a sì jẹ́ ń bẹ́ àwa jẹ́rìí pọ̀ anabi ọlọ́run ní fẹ́ sẹ́nu. ọlọ́ọ̀bá ni rẹ̀ musa sọ fún wọn anabi isa ni anabi isa afuwan anabi isa ọlọ́ọ̀bá ni rẹ̀ anabi isa sọ fún wọn ọlọ́ọ̀bá ni wọ́n sọ kalẹ̀ ṣùgbọ́n tí wọ́n bá sọ̀kalẹ̀ àmọ́ ń yẹ́kfù ẹni tó bá wá ṣe kèfèrí tí ó tún gbà minkum inú yín yàwó àdìbánáwó àdáàbà láwù àdìbòhò áhàdà mìíràn àlàmì ọlọ́ba ni mo búra ìyà tí ń fi jẹ́ ìyà tí ń fi jẹ nìkan rí ní fi jẹ́ nù yín ọlọ́ba sì sọ kalẹ̀ wọ́n jẹ́ ń bẹ́ wọ́n sì tó láwọn ọgbà ìyà kí ni. Hindi eh. Ikiwa ni usikiwa ni. Ẹ̀wọ̀n tó lọ kọ́lọ̀ owó tó sọ̀kalẹ̀ ń sọ fún ànàbí ìsàgbọ́ sọ fún wọn. Tí mo bá ilé ṣe tí wọ́n tọrọ hmm, wàláyì ẹni tí ọba gba ìyá tí ń fi jẹ nìkan rí ní fi jẹ. Ṣùgbọ́n tó bí àná wọn kọ́ tí ikú. Abdullahi bin Umar ni àwọn lẹ́ni kejì tó jẹ́ pé ìyá wọn ò lè dúdú ọ̀gbìn di alkiyama. Ó lẹ́lẹ́kẹ̀ẹ́ta Alu Fir'aun àwọn ọmọlẹ́yìn fìràwùnà tàbá ní alùn bíi àtibá àwọn ọmọlẹ́yìn fìràwùn. abdullahi bin umar ọwọ́ sọ ẹ̀rí ẹ̀rí alákọ̀ọ́kọ́ ti munafiki òun náà ni innal munafiki na fi darkil asfali minan nar ìdí ni tó fi sọ pé àwọn nìyá wọn le jù ẹlẹ́ẹ̀kejì tàwọn ọmọ israẹli nípa anabi isa tọ́lọ́ ọba sọ pé kí ni o fẹ́yìn ni wà á dìbò àdábà láwà á dìbò àhàdà mi nàlẹ́ àlẹ́ mi. ó ní ti àwọn ará ilé fìràwùnà ńkọ wàyẹ̀ ọmọ takú musa'a adìkìlú alẹ́ fìràwùnà àṣẹ́dẹ̀lẹ̀ àdábà ọlọ́ọ̀bá ní tọ́ba díjọ́ ọ̀gbẹ̀ndẹ̀ alkiyama a ní ẹ fi àwọn ọmọ lẹ́yìn fìràwùnà sínú ìyà tó jùlọ kọ́lọ̀n bọ́ dáàbò rẹ̀ bọ́ wa ọlọ́ọ̀bá ni innal munafiki na fi darkil asfali minan náà dájúdájú àwọn munafiki àfi kéèyàn ọmọ bẹ́lọ̀ pé kọ́lọ̀ ọmọ kàkún munafiki o sì má fọkàn balẹ̀ pé àbà ah, ọlọ́mọ àmì òsè lè jẹ́ munafiki má take care for granted o ente muru umar ibn al-khattab tó jẹ́ pé annabi sọ fún pọ́ máa lè jẹ́ nà ni ọ kò séye méjì ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ máa bà lẹ́rù pé sí ní jẹ́ múnafíkì báyìí annabi sallallahu alayhi wa sallam kánàbí ò tó kú annabi pé confidential secretary rẹ̀ hudhaifa tubnul yaman hudhaifa ọmọ yaman òun ni confidential secretary annabi sallallahu alayhi wa sallam annabi sì so kọ gbogbo àwọn múnafíkì fún ṣé kánàbí ò tó kú ọlọ́ọ̀bá sọ fún ọlọ́ọ̀bá ti sọ ní alukọ̀lá ni pé tó bá wù ọ́ Tọba wú àwọn gbogbo wọn láti hàn láàrẹ iná kàhùn àbá fi hàn gba bí ìgbà tó jẹ́ pé síwájú wọn báyìí ọlọ́ba ni tó wú àwọn àbá a ṣe ṣe bẹ́ẹ̀ wọ́n lè sebe náà fi láhìnì kọ́wé ìbẹ̀nu wọn tó dùn ló ti máa dá wọn mọ̀ sọ sáyẹn anabi sallallahu alayhi wa sallam ìbẹ̀nu wọn ti máa dùn ìbẹ̀ ló ti dá anabi wa sọ gbogbo àwọn mọ̀náfíkì fún ìdáyẹ́fà tó bìnrin yaman tí wọ́n anabi ní ọgbọ̀dọ̀ sọ fẹ́ nìkan torí pé fìtínà ni ọ̀dà àwọn ẹni tí wọ́n jẹ́ pé àwọn ṣe ti tẹ́kì báńdìrì pé kẹfẹ́rí làwọn ńgbà wọn bá tún rí pé àwọn mùsùlùmí ń bára wọn ajá àwọn ní kọ̀tán ẹni tó ń wá ìnáṣẹ́ tí ó ṣe ẹ̀gbà ìsìlámù bóòlù sì fẹ́ gbọ́ yín yé bóòlù sì fẹ́ gbọ́ yín pé ẹ̀yin tẹ́ ń para yín ẹ̀yin tẹ̀ ń se báyìí fúnra yín ìdí ń tà nàbí fífi wọn lẹ̀ torí pé ńgbà tá nàbí mọ àwọn mùnáfíkì táwọn sàhábà kan ní ẹja dá sẹ̀ríà fún nílá ẹ má se bẹ́ẹ̀ torí pé ẹni tí ọmọ yọ ọmọ sọ pé inna muhammadan yaqtulu ashabahu wọn muhammadu bá àwọn sàhábì jà wọn wọn ni pé kí ni wàá wọ́n bá lọ bá ọ̀dẹ́fà tó bìnú liaman ó ní mo bíọ́ mo fókọ́ lọ́wọ́ bá bíọ́ sánàbí dákọ̀ mínú àwọn mùnáfíkì umar fa umar ó ní mo dákọ̀ mo bíọ́ sánàbí dákọ̀ mi sínú àwọn mùnáfíkì ah ẹ̀bẹ̀ pọ̀ ọ̀dẹ́fà tó bìnú liaman ni wà lábẹ́ bá sepò rẹ ni ìbá ti sọ fún wà láà nẹ́bí ọ̀dákọ̀ rẹ inú umar bá dùn ó ní ṣùgbọ́n lẹ́yìn rẹ̀ umar kò sẹ́ntí sọ fún nkálukọ́ ọmọ síse iwájú rẹ̀ umar wa ni àṣùgbátìgbà náà tí mo mọ̀ tẹ́yìn bá ti kú ìmọ̀ òwòye sí hùdẹ́fà ọlọ́ bí wọ́n ti kírun sí láàbí ò ní lọ tí o bá ti rí hùdẹ́fà ń bẹ́ ní ilé ìsìn kèfèrí kèése munafiki sọ́nà ọba ti ní kánàbí ọgbọ̀dọ̀ dúó lórí sáré munafiki ma wà látẹ́kùn aláàkọ́bìnrin wàlá sọ́lé alá ahàdì mínú máta abadan wàlá takùn alá kọ́bìrì ọ gbọ́dọ̀ kírun sí wọn lọ gbọ́dọ̀ dúró lórí sàárè wọn sèbá àwọn ẹ̀ta nàbí tọ́lọ̀ bá sọ fánàbí pé mọ́nàfíkì ni mùsùlùmí àkómọ́ta ni mọ́nàfíkì tiwa ṣùgbọ́n wọ́n fẹ́ tó bùnú liaman umar ní tí wọ́n máa sọnù tí wọ́n bá rí kó kùkú ẹ̀ máa sọ sí ọ̀rùn fẹ́ tó bùnú liaman yóò lọ kírun sí la tí wọ́n bá rí tó ń náà sálọ tí ń bá ti rí hùzẹ́fà èmi náà rẹ̀ àyọ̀sẹ̀ pé mọ̀náfíkì nù ibi tí mọ̀ ń lọ ní pé èyí é tèkì ẹ̀fọ̀ granted pé àmọ́fọ̀kàn ah, balẹ̀ nítorí pé ẹ̀rí pé ọlọ́run bá ń sọ̀rọ̀ àwọn mọ̀náfíkì bọ̀ ọwọ́ apákéètì àwọn mùsùlùmí pé ẹ̀yin náà mọ́ fi wà jọ wọn o kí ló dé táwọn kẹfẹ́rí fi bára wọn wọ́n mú àwọn mọ̀náfíkì fi bára wọn nípò ọlọ́ba tó tẹ̀síwájú wọn sọ rúyà tó ń pèsè ilẹ̀ fáwọn mọ̀náfíkì kọlọ̀bọ̀ dáàbò rẹ̀ bọ̀ wá ọlọ́ba ni wà lẹ́ńtẹ́jìdá lẹ́hùn nàṣírà títí láéláé o lè rẹ́ tí ó gbá wọn láǹdì ìyọ́ ọlọ́run nìkan ni tí ó mú wọn là níbi darkil asphalt kò sí o ẹlòmíì kú lẹ́ni tí ọ̀gbọ́ lọ́wọ́n ọba gbọ́ ìyá rẹ̀ oní tó ti mọ̀náfíkì kọ̀ gbá ọlọ́wọ́n ọba gbọ́ o kọgbà nẹ́bí gbọ̀ ìyá rẹ̀ òsì ní tó ti mọ̀náfíkì gẹ́gẹ́ bí abutalib ọkọ̀ ànẹ́bí sallallahu alaihi wasallam. sallam ọ̀kan náà àwọn ọkọ̀ ànẹ́bí sallallahu alaihi wasallam sallam wá bá ànẹ́bí njọ́ kan ó nìrí ànẹ́bí ọlọ́run ìyẹn ni alabbas ọwọ́ bá ànẹ́bí sallallahu alaihi wasallam. sallam baba abdullahi bin abbas abdullahi bin abbas tá baba rẹ̀ alabbas ọkọ̀ ànẹ́bí ni ó nìrí ànẹ́bí amuka abutalib ọkọ̀ rẹ̀ abutalib bí màtàǹfààrù sọ̀rọ̀ pọ̀ dáàbò bò kò jẹ́ káwọn kèfèrí kí wọ́n jọ yàn kò jẹ́ káwọn kèfèrí ó se báyìí gbàtọ̀ wà láyé ṣùgbọ́n kúkọ̀ gbà ọgbọ́ kọ̀kọ́ sí láìláha ìlàlá gbogbo alamata rẹ̀ abútọ́lì lóhun gbà pé tó ń so òdodo ni ṣùgbọ́n á bóòlù òun ti fẹ́ alabas wa ní ìrìn anabi sallallahu alayhi wa sallam àǹfààní wo ló ní tó ṣe fún àbò tọ́lìbù wájú ọlọ́run torí pé ó ti kú lẹ́yìn tí ọgbà ìsìláàmù anabi sallallahu alayhi wa sallam ni sarah abu talib òun nìyá rẹ̀ kéré jùlọ nu gbogbo ọmọ náà ìnáwó lẹ́fi dọ́hìn mìíràn náà wípé wọ́n pòsíṣàn rẹ̀ ní bíi bíi Banki na beti na iná na iná ní dùó iná ń jó lẹ́sẹ̀ anabi sallallahu alayhi wa sallam ni ẹsẹ̀ nìkan ni náà ti ń jó ọpọlọ rẹ̀ ń sì ń sọ ọpọlọ rẹ̀ ń sì gbomi gbóná ti ń takùtò anabi ni òun nìyá rẹ̀ kéré jù inú ọmọ anabi ni mo sì pẹ̀ mo bẹ ọlọ́run ọba bẹ́ẹ̀ ni lọ́wùlà àná bẹ́ẹ̀ bá ṣe torí ìsìpẹ́ mi ni làkàna fi dẹ́rkìl asfali mi nàá òun náà máa bá máa bẹ́nu àwọn àtẹ́lẹ̀ náà ẹ wo àbùtọ́lì ọlọ́run rescue rẹ̀ ìyá rẹ̀ ò tó ti ta ni o táwọn ẹlò kò tún wá tó ti mùnáfíkì mùnáfíkì lọ́lọ́run bá lóun fi tẹ́lẹ̀ náà àwọn olùmọ́ni kí ló dé fi jẹ́ pé ìyá mùnáfíkì ju tàwọn kẹfẹ́rí yòókù lọ wọ́n nítorí pé kẹfẹ́rí ẹn tó gbé sí bọ́ọ̀dù rẹ̀ lọ tá a ti mọ̀ dàkótómì ti wà láàrin wa kò rújú àti téèkì side ṣùgbọ́n kèé ṣe ti mùnáfíkì mùnáfíkì lásọ̀rọ̀ àṣírí tiwa fún ọ̀nà ni ó sì tàwa ìyà tí ó jẹ́yàn látara pé mùnáfíkì súnmọ́ ojú èyí tí ó jẹ́yàn látara pé kéferì fẹ́ fi jẹ́ lọ torí pé kéferì kò kúrì náírà sí rí rẹ̀ ìwọ̀nba ìbá bá rí náà ni ọmọ fi àṣẹ sí rẹ ṣùgbọ́n múna fi kí ọ bọ̀ dénú ilé àṣẹ yorùbá ọ̀parọ́ wọ́n ní inú ilé la ṣe ní ń gbé ẹ̀sẹ̀ gbọ́bá náà ta òfèrè amẹ́ntí ń ṣe ọ́gan ẹlẹ́ tó wà nù ilé tó rásìrí rẹ̀ ìdí ni tọ́lọ̀ bá fi sọ pé ìyá munafiki ló le jùlọ tó dípò àwọn wọn ó rásìrí mùsùlùmí àwọn náà wọn ó sì lọ tàbùkù mùsùlùmí nítorí délé ọ̀ràn èèyàn lọ jẹ́ wà láì kéèyàn ọmọ sọ́ra rẹ̀ à ń sì ń sèlé pé mọ́rò pé àbà ah, ẹ̀mí ọlọ́ọ̀sẹ̀ lè já àbà àbà ẹ̀sẹ̀ ajẹ́ mọ́nàfíkì àsìkò mọ́nàfíkì ètàn o tó gbẹ́ lómi tá a ń sọ̀rọ̀ mọ́nàfíkì ọmọ pé prophet dọ̀la mọ́nàfíkì ń bẹ o kà máa bẹ lọ́n kọ́ mọ́ sí ọ ní mọ́nàfíkì wà áwùdù sọ mi níbi kí n di munafiki ìgbà àwọn munafiki ń ṣe lana, ọ̀lànà mùsùlùmí láwọn pẹ̀lú àwọn fa gbogbo ní táwọn ń ṣe àwọn ọmọ òru àwọn ẹ̀sẹ̀ tí kò nu ìsìlámù àwọn kọ́ wọ́n fẹ́ strike balance nǹka yọ àwọn eléyìí nù ká yọ àwọn eléyìí nù tí wọ́n fi dẹni àánú tí wọ́n fi dìtẹ́lẹ̀ iná lónìí ọlọ́ba ni wàlẹ́ ń tẹ́jì lẹ́lẹ́hùn nàṣírà. o le rẹ tí ó gbá wọn láǹdì ibi ìyá náà kọlọ̀bọ́ dáàbò rẹ̀ bọ́ wa ẹ̀ka dúró báyìí sẹ́yà sì jókòó ní pé òjò fìdó ká dúró báyìí àbí sọ́dà tà báyà tó jọba ti wá wà tẹ́ni tàn táwọn èèyàn fìdó rẹ̀ máa lọ kọlọ̀bọ́ sàmọ̀nà wa wọ́n láwùtà alá àlàm ádùn báyìí inṣàlá wa alaikum salam na'am wa Naam. Naam. ní ìpé àmẹ́tìsára lọ́sára ẹ̀rọ àwọn ọ̀rẹ́kùnrin tí lábẹ́ẹ̀rẹ̀ ní òun náà tó lórí pé mẹ́rin kò tó jù lọ sí ìròyìn ọ̀rẹ́kùnrin lábẹ́ẹ̀rẹ̀ yẹ sí àwọn náà ní ìdánilọ́ tó tẹ́ àwọn ọba náà yìí pé àlùkò pé nìkan rẹ̀ sí láyé pé àlùkò lórí gbogbo rẹ̀ báàbá ti ẹni máa ń tẹ́lẹ̀ wọn nínú àwọn àwọn àmẹ́tìsára lọ́sára àti ìṣòro tó tó ilé ìwọ̀n ẹni tá a mọ̀ fún àwọn àgbàdà nítorí àwọn ọmọ àbáyé tuntun lórí tó tó mú aláfẹ́ bí akọ̀kọ́ tó mọ̀ lẹ́nu ìgbìn àwọn ìlú ìlú fine ah, báyá kó tó di pàdà àwọn ìbéèrè yìí um, wọ́n sẹ́yẹ̀ tó rẹ̀ mi létí ọmọ gbàgbé ah, a ní ṣàlá àwọn fíṣẹ́bìlì lára tá gba a kọ́ntínú lónìí àtọ̀lá so ń ṣàlá ah, ẹni tí wọ́n gba fíṣẹ́bìlì lára nípa pírójẹ́kì àwọn ọmọ òrukàn kí wọ́n gba fíṣẹ́bìlì lára hudaifa tun bin liaman ó dúró lórí ọ̀rọ̀ ọlọ́run ọba tó ní wàlá tẹ́kùn máa la kọ́bìrì mọ́kìrún sí wọn la mọ́ dúró lórí wọn torí pa nẹ́bí sọ fóun ni àwọn ò mọ mùnáfíkì lónìí torí pa àwọn afọ́ ní tawhid àwọn afọ́ alákìídá ni anifaku kisman oríṣi méjì ni ìjẹ́ mùnáfíkì jẹ́ ani nifakun amali ani nifakun akadi nifakun amali. Ise tó jẹ́ pé ìwà mùnáfíkì ní níṣẹ́ iṣẹ́ tẹ̀yìn ó ṣe tí ọmọ jẹ́ ti mùnáfíkì a sì ní mùnáfíkì tó jẹ́ pé tàdí ọkàn ni mo rò pé tiṣẹ́ ńlá àwọn àwọn àtànàbí sọlá àlẹ́ sọlá sọ fún wa pé ẹni tó bá ṣe òun mùnáfíkì ni gẹ́gẹ́ bó ṣe wà abdullahi bin umar àti àdìsí abi hurera ìpè mànkúnnà fìhì àwọn nǹkan mẹ́ta káwà nù ti àdìsí méjèèjì kò tí mẹ́rẹ̀ẹ̀rin báyìí lè papọ̀ lọ́kẹ́ẹ̀dà káàna munafiqan khalisa anabi ni munafiki pọ́nbélé lélẹ́hùn inú rẹ̀ ìdáwà àdá afúláfà tọ́ba sàdéhùn yóò yẹ wa ìdá hadata kadab tọ́ba ilé sọ̀rọ̀ yóò parọ́ wa ìdá túmìnà khaana tẹ́ ẹ bá fún lásìrí tẹ́ ẹ fọkàn tán yóò jàǹbá àmàna tẹ́ fún un. yọ jàǹbá rẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin wà ìdàkú sí màfàjà tí wọ́n bá fi lè bá a ṣe dẹ̀ ayéde tẹ́ ń bá ń pẹ̀lú rẹ̀ ẹsẹ̀kẹsẹ̀ ni ọ bẹ̀rẹ̀ ti ṣe pé kì í lẹ́nu rẹ̀ ẹsẹ̀kẹsẹ̀ ni ọ gbọ́wọ́ lọ oníkọ́kọ́ àtàkì ìwà mùnáfíkì lélẹ̀ anábì náà ti gbogbo eléyìí báyìí papọ̀ lára rẹ̀ mùnáfíkì pọ́nbélé ni ṣùgbọ́n gbogbo àwọn ilé àwọn olùmọ̀ ṣùgbọ́n anábì sọlá ẹsẹ̀ ni díẹ̀ nù rẹ̀ bá kọ́mọ̀ pé apá kan nù wa mọ̀náfíkì ń bẹ láàrọ̀ òun àwọn olùmọ́ni gbogbo eléyìí nífàákùn amálí ni ìwà mọ̀náfíkì ní sẹ́ni eléyìí kì í múyàn jáde kó nu islam ghairu mukhriji mila kò yọ ọ̀yàn jáde kó nu islam ṣùgbọ́n ìyá tiẹ̀ náà tóbi ṣùgbọ́n àwọn ẹ̀ńtà ń sọ yìí nífàákùn akadi tó wà ládìí ọ̀kan ẹ̀rí pẹ̀lú àti sọ gbogbo ń tà ń sọ pé kéèyàn ọmọ gbọ́ lọ́kàn rẹ pé mùsùlùmí àbí kèfèrí lòun ọgbọ̀lọ́ lájú fún mùsùlùmí àbí yóò lọ máa tásìrì wọn tẹ́ pé eléyìí ti dàbí ọkàn èrò bẹ́ẹ̀ ni ti àgbàlérò nítorí ìdílé àwa lónìí àlẹ́ àṣẹ́sì yẹn káwá sọ pé mùnáfíkì ni láti ní kírun sí la àà ní sílẹ̀ o torí pé ẹni tí ń purọ́ tani anabi fi sọ pé wa mùnáfíkì ni ẹni tí ó sáré ohun tí ó ní pé anabi pé ni wa mùnáfíkì sùgbọ́n kò gbé jáde kó nu ìsìlámù tọ́ba kú á kírun sí la ṣùgbọ́n ìtọ́jọ́ máa ìkírun sókù la pé kéèyàn attend àbí kọ́ mọ́ máa attend ńgbà mi àwọn olùmọ́ máa categorize tó bá jẹ́ olùsẹ́lọ̀n tí ń sẹ́lọ̀n tó fojú hàn wọ́n ní ńgbà mi ọ̀dà fẹ́ntọ́ bá jẹ́ abẹnuganu àwọn mùsùlùmí kọ́ lọ sàárẹ̀ sílẹ̀ o ṣùgbọ́n kó lè bá serve as deterrent to others. káwọn ẹlòmí ò lè bá pé ah ìmọ̀mọ́ àgbàmọ̀ yarí pé àwọn ò ní lọ kírun sí lágbájálà kó lè bá jẹ́ wọ́nì fáwọn ẹlòmí ìmọ̀mọ́ kí ló dé sẹ́yìn tó jẹ́ pé wájú lé rẹ̀ ní tí mu tí èmi ò ní kírun sí la ẹ̀yà lọ kírun sí la kó lè bá jẹ́ wọ́nì gẹ́gẹ́ bá nẹ́bí ṣe ní bẹ̀rẹ̀ ìsìláàmù nípa gbèsè tí wọ́n bá ní ah, ànábì ní ẹlọ kírun sí nǹkan yìí la èmi ò ní kírun só ń gbèsè la ànábì ò ní kírun sí la dégbò kálukú padà sínú làákà rẹ pé ẹyìn àṣebóṣe burú tó nì kí ẹsẹ pé torí ẹni tó jẹ gbèsè jẹ kéfè rí ṣùgbọ́n nàbí sọlọ́lá àlẹ́ kẹfẹ́ pé làákà pé ǹjẹ́ ń ṣe yẹ ẹ̀ mọ́ fìfà lẹ́ ẹ̀ mọ́ nítorí délé ẹni tó jẹ abẹnugán lè má lọ kírun sí la kó lè bá sábà signal àti warning fáwọn ẹlòmíì ṣùgbọ́n wọn sọ́jẹ́ pọ̀ jẹ́ nkankan bọ́ọ̀ lọ́gán kọ̀sẹ̀ torí ọ bọ́ọ̀ lọ́gán kọ̀sẹ̀ tó kàkún àní sọ pé mọ́ kírun sí ilá o lọ́ kírun sí ilá bá abẹ́ lọ bọ́ọ̀lọ́ lè gbàdúrà rẹ lórí rẹ kọ́lọ̀ ya fèrè mo rò pé torí àìkírun sí ilá látọ̀dọ̀ tiẹ̀ kọ́ sẹ́ndì mẹ́sẹ̀jì kankan sẹ́ndì kankan ṣùgbọ́n afẹ́kọ̀ ọ̀ràn lọ torí pé kú mùsùlùmí náà ni kọ́lọ̀ bọ́ sàmọ̀nà wa wọ́n láwùtà àlà àlà ẹ̀dá mo bá ìbáraẹ̀sì tàbí mọ́ náà ìbéèrè mi ni pé gẹ́rẹ́ sọ pé gbogbo profession ló ní advantage láì láàrin ìṣòro rẹ̀. ní hmm. wọ́n máa ń ṣẹlẹ̀ pé àwọn ọmọ nígbà pé gẹ́gẹ́ bí lọ hmm. pé àwọn ọ̀dọ́gbọ́ àwọn ńlá ní àbùkù máa ń dá àlàkà láìka àwọn ìlà àbúrò. ìṣòro àwọn ọmọ wa ti lọ́ọ̀yà ní kóòtù tí ẹ ló kéde lórí. ìgbà ọmọ ìyá máa ń jìnà fún àwọn profession rẹ̀ hmm. ó dẹ̀ ní ìlàpá lẹ́tà nínú ìwọ̀n ìtọ́ ìtọ̀ ṣùgbọ́n tí wọ́n ṣe ní láàánú táà máa fi fìrà wá sí kíní ìgbà táwà bá wá ní kéèsì àwọn àgbà specifically ní dakọ̀ ìgbẹ́ tí one of the universities ní sálẹ̀ ńgbà tí wọ́n ń serve tí wàhálà ṣẹlẹ̀ láàrin eh, let me say mss àti management university tí wàhálà pọ̀ lórí kéèsì àwọn sisters kéèsì dé kóòtù amírùkọ́ lọ́ọ́ lọ́ọ́ rojọ́ o wọ́n gba lọ́ọ̀yà ni kí wàá lè yùn. mo kí wàá lè yùn. we can't run away from reality a lè run away from realities that is number one ẹ̀ẹ́kejì ni pé kémi ọ̀kan wò pé torí pé mo ti ra gbọ́ lárúbáwá àbí mo lè ra ka translation náà ni mo ti fi dé hujja in tó jẹ́ káwọn èèyàn ó gbé àkídà àkàwárí jìdọ̀ lánàá ọlọ́ba ti pè wọ́n kéferí wọ́n ti di kéferí without doing some conditions èèyàn mélòó lọ ka ìwé kan wà mà sẹ́ wọ́n ti translate as english but mo ní ti arabic rẹ̀ wọ́n kọ́ al-muhammad fi mi n zari islam legal practitioner, legal practice under the view of Islamic law. Research gidi lẹ́lẹ́hùn sí. In fact, ó kọ wá pé from the historical aspects gbogbo ẹ̀ ló mú wa kó tó gbé wá gbé sórí òṣùwọ̀n Ìsìláàmù. Ó state àwọn conditions inú aráàlú rẹ̀ lẹ́ńtà ti kà inú àyà iná. Inú rẹ̀ ni pé agbẹjọ́rò kò gbọdọ̀ gbẹjọ́rò falábòsì wàlátàkùn lè xa ìnínà xasima lábẹ́ ẹ̀bẹ̀ àwọn olùmọ̀ ẹni tí ìbá ṣe xa ìnùkọ́ àti ó lè gbẹjọ́rò fún un tí mo fẹ́ fàyàn ni pé a lè divert ara wa from the policy of the policy of the system tá a wà nù rẹ̀ ìjọ́kẹ̀sí kókó ni pé ká ní guiding principle tó ń gọ́ rẹ̀ because ele is one of the things that challenge kó tó di pé kéèsì yẹn dé court àwọn tí wọ́n tí wọ́n tí wọ́n mọ tí wọ́n sọ wọ́n mọ tí wọ́n sọ wọ́n consult many scholars ṣe ń gbà náà tá a in fún take as decision is absolutely wrong intel mú pé ó le case tó le ni islam ṣe dẹkùn ṣùgbọ́n wọ́n sá yàrá ń gbà náà to the extent pé Call us as àmọ́ sí ṣùgbọ́n tó gbẹ̀yìn rí ọ̀dà kò ṣeé gbọ́ ńgbà tẹ yarí it led to pé wọ́n expel àwọn ọmọ kúrò ní yunifásitì àti ẹtí ń ka medicine ẹnìkan sẹ wà bí wọ́n ní olóbìnrin ní ń ka bí geography mo ní tiẹ̀ sẹ̀ sẹ́pẹ́rẹ́ ẹtí ń ka physics gbogbo eléyìí tí wọ́n sẹ́pẹ́rẹ́ ẹ bóbi ọ̀gùn fóòlù kó káàkó ní ọmọ ọ̀gùn fóòlù tẹ́lẹ̀ náà làwọn àbọ̀ àmì náà lè léwu síbí ọmọ sí léwu isi ọkùnrin ni tẹ́lẹ̀ náà ayọ́bẹ́kọ̀ ṣùgbọ́n ẹ ti ń ṣe mbbs ẹ ti ń ṣe pharmacy wọ́n kàn wá expel àwọn ọmọ ẹ̀wà mọ̀ tó panilẹ́kún tó panilẹ́rìn nígbà wọn ẹ̀spẹ́lì wọn most of these sisters they were disowned by their parents àwọn òbí wọn láwọn kò wọn jẹ́ tiwọn mọ́ àwa arọ́kùn inú wọn ọwọ́ alíìdì wọn bá kó wọn lọ abroad ó kó wọn lọ ilẹ̀ lárúbáwá kan ṣé ọ̀sẹ̀lẹ̀ àbí ọ̀sẹ̀lẹ̀ níbi ó ti kọ́kọ́ wọ́ wá ni pé kí ni wọ̀ jẹ́ sí wọn ṣé máàrọ̀ mu wọn ni wọ́n ní tó fi á wọn lọ ilẹ̀ bòmí nígbà wọn débẹ̀ in tí wọ́n bá ọyá wọn lẹ́nu pé àti ìsìláàmù sẹ̀ tún fẹsẹ̀ rin lẹ́ nàìjíríà dùgbà àárín àwọn lárúbáwá yìí lọ ibẹ̀ wọn débẹ̀ wọn bá ọkùnrin àti lẹ́kítọ́rà táwọn lọ bá tí ọmọ báwọ́ òun náà ni ṣẹ́hù kìíní kan o yóò sì báwọ́ pẹ̀lú obìnrin níwájú wọn kí wàá lérè specifically gba náà tá a sì wọ́ọ̀nù títí wàláhì wọn bá i attended the meeting torí gba mi àti meeting kan di bí aago méjì lóru what they were telling us pé àwọn ọ̀fẹ́ fẹ̀tọ́ àwọn àfọ onílẹ̀ rúrí o wàláì mo ní ìgbà ti bá débẹ̀ àwọn i gave them kọ́dà mo link wọn pẹ̀lú àwọn scholars in saudi arabia pété bá ń rògbò tó báyà ìmọ̀ ti wò ẹ contact àwọn scholars in saudi arabia which i i believe pé uh, they did gbogbo ohun tí wọ́n sọ fún pé gbọ̀rúra tẹ̀ wá situation tẹ̀ ọ̀sán pẹ́rẹ́ ju pé tẹ́ ẹ bá lọ take a step tó ọmọ worsen situation yẹn lọ ṣùgbọ́n ọlọ́ọ̀bù ní káwọn ẹni tí wọ́n gbọ̀gbọ́ so gbogbo rọ àwọn nǹkan báyìí agbọ́dọ̀ face reality ọ̀ ní ti torí pé ẹ̀mí ah, ọ̀gbá kílókọ̀ rẹ̀ even ga àwọn ẹ̀tọ́jọ́ pé lókè ọ̀yá mi tí wọ́n da gbogbo ẹ̀rú ẹ̀tọ́jọ́ ga wọn tọ́ba tẹ̀lẹ̀ bí kóòtù náà wọn lọ́ọ́ sì gbà lọ́yà èwo kí láwọn á ti I say it's better for training, tiẹ̀ kó islamize thought yẹ kí làwọn shortcomings tó wà mí báyìí kí là lè ṣe kí ni contributions islam that is the major that is the main thing sọmọ káwá káwọ́ gbéra pé wọ́n mọ̀ ṣe ń sùn wọ́n ṣèwádìí náà wọ́n tún gbóyàn jẹ́ kọlọ sanu wa wọláwù tí a la àlè alikusa báyìí bari sáfì ká ẹsẹ náà. naam. naam. Very good. Ìtọ́tọ́ <laughs> ṣẹlẹ̀ ní pé èyàn rí jùlọ òun èyàn orí jùlọ ìtẹ́ta bá ti lówó ṣe ní oṣù. Lẹ́jọ́ ó bá téèyàn hmm. dáadáa yóò téèyàn dáadáa. Gbogbo sẹ́ni ó fi hàn bá nìkan. Yóò bá dẹ̀ téèyàn yóò téèyàn. Kọ́dà bọ́ sáfà. Kọ́dà bọ́ sáfà. Dáadáa, wàláì. Aburú tí àti ọkàn wípé ká má ṣe lọ tí ń fà tá a bá wò ó ju dáadáa tí dá kalẹ̀ lọ. for example ẹ̀jọ̀ jẹ́ kí n mú kéèsì kan wá kéèsì ẹgbẹ́ supreme court ẹni bọ̀dọ̀ tó bá wá látọ̀kùn state wọ́n pè ní ẹni ìsára ìsára lọ́kùn state wọ́n ń jà sórí ọ̀rọ̀ ìmọ̀ọ́sí hmm. ìdílé méjì àti oṣù pé fásitì méjì wọ́n ń jà but ìgbà tí wọ́n ṣe mistake àwọn lọ́yà kan lọ gbà táwọn méjèèjì lọ gbà tí ń dìbẹ́ǹtì wọn èdèdí àwọn méjèèjì. Hmm. àwọn afáàlì kéèsì yẹn ní high court lókun ṣe afáàlì kéèsì yẹn tán wọn sàtò lọ sí court of appeal ọkùnrin court of appeal wọn dé supreme court ni lọ́yà ìkejì wá rẹ́sì ìdínárì objection wípé a dọ́kúmẹ́ntì náà fáìlì ní high court gangan Company lọ́yà yẹn ló sáì rẹ̀ lọ́yà gangan kọ́ for example kọ́mpìnì tèmi ní sí eight six man and co hmm. kí wọ́n fẹ́ sáì document kí wọ́n kọ́ eight six man and co máa kọ́ eight six man èmi gangan ni màá sáì kí ni yẹn wà bàtà hmm. ipe ó ṣe pé kọ́mpìnì ló sáì lọ́ọ̀ mọ kọ́mpìnì àmì sọ́rí lọ́ọ̀ gangan lọ́ọ̀ mọ̀ àti mọ́ akéésì yẹn mo wò mo confused wọ́n máa máa se ni báwo ni ò ṣe ní sáìn orúkọ rẹ̀ tí ó wà orúkọ kọ́mpìnì síbẹ̀ ríìsì kan fi kú sí kése ní sùkúrú kóòtù yẹn. àwọn ìmáàmù fa. àwọn ìmáàmù that is number one number two ìkan lọ lọ́wọ́lọ́wọ́ báyìí nínú kan tó ń pè ní láwọn ọ̀hún lọ́sùn state kéèsì yẹn dé kọ́tọ̀ pàpì bàtà ó dé wọ́n tọ̀kọ́ wọ́n fáìlì ẹ̀ ní ìlà ọ̀rọ̀gún high court ọ̀ṣun state high court ìlà ọ̀rọ̀gún hmm. wọ́n fáìlì kéèsì ẹ̀ nípa ọ̀rọ̀ máàmù náà ni àwọn alájẹ imam àwọn ìrírí Saudi Arabia tapari university of hmm. wọ́n go against àwọn ìdílé ti ń jẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé ọ̀rọ̀ ìmọ̀ọ́sì kò é ṣe pé ìdílé ni ẹ̀tọ́ bá ti nímọ̀ ní yóò hmm. jẹ́ gbàtí mọ̀mù yẹn kú wàhálà sáà ṣẹlẹ̀ àwọn ìrírí ti Medina sara àti gbogbo wọn lọ sí kí irun wọn gbogbo ẹ̀ wọn bá yọ ìmọ̀mù jáde hmm. àwọn àtìlẹ́ yẹn wọn lọ fún kọ́ọ̀tù ọ̀rọ̀ kàlẹ́ tirẹ̀ òdìdá tí ó sì yàn láàánú jù lọ ni wípé àwọn méjèèjì náà jà kírísítẹ́nì ọ̀yà náà lọ́gbà wọ́n gba kírísítẹ́nì ọ̀yà wọ́n fáìlì kéèsì níwájú kírísítẹ́nì ọ̀jì ní kéèsì ìmọ̀mù. subhanallah subhanallah. so ọyẹ àkejì wọ́n rẹ̀ sì ti ní àbí objection pé high court kò ní jurisdiction láti gbọ́rọ̀ ìmọ̀mù torí ìsì Eh, islamic personal law ni high court ní division lórí rẹ̀ bàtó ṣe bá yẹn adájọ́ ìdáhùn ọ̀gbọ́n ọ̀ṣun state high court ó strike out case yẹn bàtó strike rẹ̀ out àwọn other party hmm. wọ́n àbí lọ sí court of appeal àkúrẹ́ hmm. ìbátan dá àkúrẹ́ àkúrẹ́ sọ pé rárá high court lè lọ ṣùgbọ́n kán rí bá rẹ̀ bá lọ sọ́dọ̀ muslim judge lóṣogbo wọ́n wọ́n ní sẹ́ muslim judge tó yẹ pé ti jẹ́ mùsùlùmí ó ti di kó ti mọ sẹ̀rí àná nìyẹn ẹ máa wo òkò kan tí implication especially ọ̀gá tábáwá láti ìwọ ní Òṣogbo ní gbogbo ogun ní kọ́lọ̀ dábì kọ́lọ̀ pẹ̀lú wa ah. a ní ìdìṣẹ̀ dábọ̀t níbẹ̀ yẹn tó dẹ̀ tó gba àwọn láti fàdé gbìdẹ̀ hmm. tí wọ́n máa bẹ́ẹ̀ kúta ní former secretary supreme council títí tó fi kú I'm very sorry to say it face to face lẹ́nìkan challenge yẹ ní airport hotel ní kẹ̀kẹ́ àgbàtà fún programu láti pé bàbá ẹni fẹ́ kú kí lẹ ṣe lábẹ́kúta ọmọ abẹ́kúta náà ní lọ́ọ̀yà yẹn a ní ìdí ṣẹ̀dá pọ̀tọ̀ fàáfì because majority ògùn bíbu muslim ni wọn ọ̀yọ́ majority àwọn tó wà ń bẹ̀ muslim ni wọn ọ̀ṣun majority àwọn tó wà ń bẹ̀ mùsùlùmí ni wọn kí ni reason bẹ́ẹ̀ ilé kúrò àpájẹ́ pé ẹ bá tiẹ̀ àṣẹ ìdí àwọn tó wà ní status of assembly kankan ẹ̀ náà lọ́ọ̀ náà ni ó stand so ìyà tí ń jẹ àwọn mùsùlùmí pọ̀ nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ wa ó ṣèlè láàánú púpọ̀ pé adé ọkàn tá a ní sílọ̀ ọ̀tọ̀ ni àwọn ará bíìsì ti lọ wọ́n ti lọ òun wọ́n ti lọ wọ́n ti lọ wọ́n ti lọ wọ́n ti lọ so kọ́lọ̀ ń dáàbò kọ́lọ̀ ń bá wa ṣe gbogbo ẹ̀mí rọrùn. àmín àmín. ẹ dákun fẹsẹ̀ tí mo fẹ́ béèrè ni wípé nípa ọ̀rọ̀ pé bí ọba lọ díẹ̀ ní kọ́ọ̀tù kúrò àpá ẹgbẹ́ yá lórí ara rẹ̀ ni ó sọ tòótọ́. wọ́n ti ní situation tó ṣe wípé Mr. A and Mr. B wọ́n ra lẹ̀ lọ́wọ́ ara wọn ta lè fọwọ́ kúnra wọn Mr. A hmm. ra lẹ̀ lọ́wọ́ Mr. B. Hmm. ìgbà tí wọ́n ra lẹ̀ gẹ́gẹ́ bí nǹkan tó kọ́ mọ́ jù níbi tá a wà yìí wọ́n máa ń trust ara wọn pé a fúnra mi ò ní gbàgbé hmm. àkásí ẹkùn lásìá mọ́ta bá dàmú wa bá fún wọn bá gbàgbé ìwé tó ṣe pé wọ́n kàn ṣe roadside agreement ni wọ́n lọ sí tó ṣe pé kò ní wà in conformity with legal practice or land law. Hmm. irú kan báyìí bá wá ṣẹlẹ̀ kẹ́ni tó ra lèyẹn wá gbé ìwá sọ́dọ̀ lọ́ọ̀yà hmm. lọ́ọ̀yà wá wo ìwé pé aláàjì ìwé tẹ́ ẹ ṣe yìí nísìnyí ẹni sẹ́dà níṣẹ́ wa hmm. ìṣàhánú gàṣí saluwa suna mai sayarwa eh, alhaji baba kai ka karu da alhaji alibatami wannan kí yẹn sáà analyze gbogbo ní yẹn pálítọ̀ lọ́yà báwo lè á ti ṣe hmm. bá bá lọ tẹ́ndà àdúgbò èyí bọ́ọ̀tù láàrin wa tọ́lọ́ ìwọ̀n ní ilé ṣùgbọ́n wọ́n gbà ní lọ́wọ́ hmm. torí pé kò sí legal paper hmm. kó bá dùn ǹjẹ́ ta bá tọ́gbọ́n sí ìwé yẹn dábọ̀ ọkọ̀ míì ta bá bọ̀ ọkọ́ àmọ́ bàbá ṣe ṣe àwọn ọmọ ọmọ ọmọ àjọ ọmọ náà fi já sí tí ó sàbí jẹ́ sí ẹ nígbà tí ó ti rí sí ibi láàrin ìgbà tó lọ́ọ̀ tó wọ̀rọ̀ ní ìdánidọ́gbọ́n sí alhamdulilayi kọ́lọ̀ bá kọ́ sẹ́yìn lẹ́sẹ̀ rí kọ́lọ̀ bá jẹ́ kó tó jẹ́ pọ̀ jù báyìí some of the things tó jẹ́ pé fertility yìí ma fi wá interesting na ni pé we have different professionals so nǹkan mi sọ bá ti kù díẹ̀ káàtó wọn tó máa put to our true better kọ́lọ̀ bá jẹ́ kí a máa bára wa sí dáadáa irú bẹ́ẹ̀ kò sí tó burú in tó ṣe kókó jù náà ni pé kíláàsì tá a fi fún ẹlẹ́tọ̀ọ́lẹ́tọ̀ rẹ̀ that is the most important thing kíláàsì tá a fi fún ẹni tó jẹ́ pé òun láàrin wa àtọ́lọ́ all investigation wa ó ti establish pé lágbájá òun ló nílẹ̀ mo rò pé ìyókù tó kù ni pé paperwork báwo láti àsìtẹ̀ pẹ̀lú paperwork tí ó fi jẹ́ pé yes legally based on òfin ilẹ̀ ó di tiẹ̀ eléyìí tá a bá sì kò sí tó burú kò sí tó burú torí pé ìntọ́lọ̀ bá sọ ọdún mí sí wọ́tà ń se ọ̀rọ̀ yẹn <laughs> ọlọ́run bá sọ clearly pé wà látẹ́kùn lílha ìnina ẹ̀ńtọ́ ọmọ pé ọ̀dàlẹ̀ ni ọ̀gbọ́dọ̀ dúró fún lágbẹjọ́rù which means o lè dúró fún ẹ̀ tí èsè ọ̀dàlẹ̀ mo rò pé ọba tí wọ́n pòun lólùtọ́ o lè dúró fún irú rẹ̀ nílé ẹlẹ́ àmọ́ pé genuinely òun ló nílẹ̀ so báwo láti bá formalize ẹ̀ tí ó jẹ tiẹ̀ ìnákàjẹ́ ìtọ́jú ọ̀ràn yẹn kọlọ̀bà kó sàmọ̀nà gbogbo wa wàláwù tààlà àlàm اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معصيتك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون علينا مصيبات الدنيا